إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد لن يقف ولون asọ̀rọ̀ ìkíájìgẹ̀ fún aṣáájú anábí sallallahu alaihi wasallam àdápadà orí asalatu kọlọ̀kún kárí ẹnìkọ̀ọ̀kan wa ní ìtẹ̀síwájú wàlá yóò olúwẹ́dà wa subhanahu wa ta'ala suratu annahal onalawa adakasi aya kẹrìndínlọ́gbọ̀n nínú kùránì orí kẹrìndínlọ́gbọ̀n ogun níbi tó lúwa subhanahu wa ta'ala tó ti ń sàlàyé fún wa ẹ̀ńtà àti mọ̀tẹ́lẹ̀ tó ràn wá wa tó lẹ́tọ̀ọ́ ká fún olúwa ọ̀kan ṣoṣo ni o ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ àwọn tí ò nígbàgbọ́ fáwọn ó pàdé ọlọ́run lálùkìyàmà ọkàn wọn máa ń òdodo yìí bákan náà wọ́n máa ń ṣègbéraga ọlọ́ni ìwà ànábì làjárọ̀mà má bùkátà má lọ wùbù mí òdodo ni mò ń sọ fún ọ anna allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun àwọn akẹfẹ̀rí tí wọ́n nígbàgbọ́ náà ọlọ́run báyìí ẹjẹ́ àfipamọ́ nínú kẹfẹ̀rí àtẹ̀jẹ́ fi hàn nínú kẹfẹ̀rí olùwàmà innahu la yuhibbul mustakbirin olùwà ò nífẹ̀ẹ́ àwọn onímọ́tómọ́tó àwọn tí wọ́n máa kọ òdodo ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n máa tẹ̀lé fẹ́nu wọn ọlọ́ni bí a bá sọ fún wa pé wa idha qila lahum madha anzala rabbukum tí a bá ní kí lóluwà yín sọ̀kalẹ̀ rí qalu asatirul awwalin wọ́n ní pé àlọ́ ìtàn àwọn ayárí jọ̀ ni wọ́n máa pe Quran ní tales of the old ìtàn àwọn ará john ni ọlọ́ni lè yahmilu awzarahum kamilatan yawmal qiyamah ọlọ́ni ìṣesí láàmú àlàákìbà ní láàmú tó wà bẹ́ẹ̀ ẹni tí ó ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn ìgbà òun náà ni pé kí wọ́n lè bá àrùn ẹsẹ̀ wọn ẹsẹ̀ kẹfìrí wọn lálùkìyàmà tí ò ní dínkù wọ́n ní kàmílẹ̀tàn eléyìí tí ó pé pérépéré wàmìnà ọ̀zárì lẹ́dínà ìdìlú náà hún bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀lì àti ẹsẹ̀ àwọn táwọn náà tó sì lọ́nà láì nímọ̀ ọlọ́ni aláṣà àmọ́ yẹ zèrò ni èyí tó burú jáì ní ntí wọ́n máa rù lọ́rùn lálùkìyàmọ̀ yẹn níwájú ọlọ́run kọlọ́n kó má ṣe wá kèfèrí ọlọ́run ní kọ́dúnmá kára ladina min qablihim àwọn tó ṣáájú wọn náà kèfèrí àwọn náà ti dé ti sọ̀rọ̀ ọlọ́run ọba o wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ wọ́n gun lágídí sí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní fa'atallahu bunyanahum min alqawa'idi olúwa ó gbé ilé wọn láti ìdí fakharra alayhim mustaqfu ó sì já àjà wọn lé wọn lórí min fawqihim látòkè wọn lọ́ni wà atahumul azabu min haythu la yash'urun ibi tí wọn ò lérò nìyá ti wá dé bá wọn nítorí kíni nítorí àìgbàgbọ́ nínú ọ̀kan sọ̀rọ̀ ọ̀bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala wọ́n ní qad makara alladhina min qablihim àwọn tí ó ṣe kẹfìrí síwájú àwọn kẹfìrí ilé ayé yìí gẹ́gẹ́ bí àwọn àlùjànnú ṣíṣe ìtọ́nu wà lára wọn àwọn tó ṣe kẹfìrí síwájú àwọn kẹfìrí àsìkò ànábì gẹ́gẹ́ bí àwọn kẹfìrí àsìkò ànábì Nuh àsìkò ànábì Musa àsìkò ànábì Ibrahim ọlọ́ni torí ẹ̀ láwọn kan bá ń ṣe kẹfìrí lónìí ẹ̀mẹ́jọjọ yín lójú àwọn kan ṣe kẹfìrí lánàá so ẹ lọ́wọ́ àtúbọ̀tá wọn bá túbọ̀tá àwọn kẹfìrí àná ṣe jẹ́ làtúbọ̀tá àwọn kẹfìrí òní náà ṣe jẹ́ ọlọ́ni wọ́n ṣe kẹfìrí síwájú àwọn kẹfìrí tòní mélòó gẹ́gẹ́ bí Namurud láyé anábì Ibrahim tó ní wípé ọlọ́run tí anabi ibrahim sọ yẹn gan òun ó lọ bàjágun ó wá sky skyscraper ó wá lọ sókè skyscraper yẹn ó wá ń lọ tàfà pé àwọn fẹ́ tàfà mọ́ lọ́hùn so a mọ̀ pé àwọn kèfèrí ti lọ lórílẹ̀ ayé torí wọn tó dọ́ta kódà ju àwọn kèfèrí ìsìn lọ olúwa ni wípé àwọn kan ti ṣe kẹfìrí wọ́n ti dé ti ṣe kẹfìrí sọ́nà ọba síwájú àwọn tòní ọlọ́ni fàátà lọ́hùn bunyanahum minal qawaidi olúwa lọ gbé ilé wọn láti foundation olúwa ọ̀nà àwọn atẹ́gbọ́ àgbẹ̀ sí wọn ọ̀ràn ilẹ̀ rírí sí wọn ọlọ́run ẹ̀dẹ́yìn àjàmọ́ kankan wọ́n ní land tremor earthquake ilẹ̀ ó kàn máa mi báwọn yẹn lẹ́sẹ̀ àbí kí ilẹ̀ ó máa lanu kó máa gbé lémi gbé èèyàn mi láàrin sẹ́kọ́ǹsì mẹ́wàá kirikirikirikiri tílẹ̀ bá ṣe báyìí gbogbo ilé ti wú àwọn èèyàn ti kú lọ́wọ́ rẹ́kẹ̀rẹ́kẹ́ gbogbo àyà àtọ́lọ́wọ́ bá pa láàrin ìṣẹ́jú àyà àwọn ọmọ ogun tọ́lọ́ lè fi pa wá rẹ́pọ̀ sátẹ́gùn ni àbómi àbí ìjì àbí ilẹ̀ rírí àbí òòrùn gbóná bọ́lá wọn bá yín òòrùn sókè ju bó ṣe wà yá àmọ́ kú náà ni bó bá yín òtútù ju bó ṣe wà yí lọ wàhálà dé sọ gbogbo nǹkan tọ́lá wọn bá dá láǹfààní fún wa náà ló lè tara ẹ̀ fìyà jẹ wá ṣùgbọ́n àná ọlọ́run bá kọ lórí ọmọ èdè yẹn ṣùgbọ́n ọmọ èdè yẹn wọ́n máa ń ṣe mọ́tòmọ́tò mọ́tòmọ́tò tó wá ga òun náà ní kéèyàn kọ̀ láti jẹ́ mùsùlùmí fọlọ́mù Ise ni kéèyàn máa jẹ́ kẹfìrí kó máa fìjọsìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀bẹ̀rẹ̀ dà subhanahu wa ta'ala lórí ọlọ́run bá lọ́wọ́ níbi àwọn onígbéraga o àwọn tí wọ́n kọ islam jálẹ̀ wọ́n kọ òdodo súnà anábì sallallahu alaihi wa sallam jálẹ̀ ọlọ́run ló nífẹ̀ẹ́ wọn abẹ́lẹ́ ọ̀nkọ́ mọ́sàwá ló ọ̀rọ̀ lẹ̀ fún àṣẹ ọlọ́run ọlọ́run òun dalé wọn lù wọn lórí òun fi ìyà jẹ wọn látòkè sánmà wọ àtàwọmọlá àdáàbò mìnhàìsùlà ẹṣọrọ ibi tí wọn rò pé ìyà ti lè gbàjáde sí wọn ló ti gbàjáde sí wọn mélòmélò àwọn tọ́lọ́ ń fi ìdíyà jẹ fún nípa pé alukumal àwọn atata ní jáde nínú lẹ̀ kéèyàn jí láàárọ̀ nínú yàrá rẹ̀ kó bá bíi tata bíi five thousand gbàjọ́ bọ̀ sẹ́yìn dẹ̀ ọba bi ten thousand nígbà tí èdè títì báyìí gbogbo títì kún fún tata ẹ̀dá fẹ́ yóò lè gbé nǹkan kan sí tata ò bújẹ́ o ọkàn sáwà ńlẹ̀ lásán tó wàá fẹ́ gbé ẹsẹ̀ orí tata ní ògbélé ẹ̀dá kò ṣé orí bẹ́ẹ̀lì ṣé wàá lọ fò mọ́ni àbí ní òsínà so àwọn nǹkan tá a wò pé kò já mọ́ nǹkan kan àbí kó jẹ́ pé etí nǹkan kún yàrá sán ni bí èsì two thousand wá wà nù yàrá kan kódà kó mọ́ kún yàn létí fún yàn kan rí lásán gbogbo ara ni yóò mọ̀ rìn yàn sọ àwọn kan tọ́lọ́wọ́n bá lè fi dí àjẹ ọmọ ẹ̀dẹ́ yàn ó pọ̀ gbogbo ohun tí fi ń sàǹfààní fún wa náà lè fi àjẹ wa kó lọ́wọ́ subhanahu wa ta'ala kó mọ̀jà lẹ́tọ̀ sí ya rẹ̀ kó mọ̀jà ṣe ti lẹ́tọ̀ sí ya rẹ̀ wala la ilaha illallah olúwa sọ fún wa náà àyàtì ọlọ́run ọlọ́run fi ìyà wọn níbi tí wọn rò àwọn míì ilẹ̀ rí mọ́ wọn lẹ́sẹ̀ àwọn míì ó rọ̀ ju iná lé wọn lórí ẹ̀dá kan pé iná máa ń sọ̀kalẹ̀ láti sánmà ní ṣùgbọ́n gbọ́ ọlọ́ba fẹ́ẹ́ ti yà jẹ ẹ̀dá òkúta náà mọ̀ sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bó ti pa àwọn àbábílà bó ti pa àwọn olóòtú àwọn sámúdáwá gbogbo wọn lọ́wọ́ fi yà jẹ látara ìṣe kẹfìrí sí olú àwọn subhanahu wa ta'ala olú ẹ̀dá wa wípé. ثم يوم القيامة يخزيهم ìyà tí láyé yẹn ìyà kékeré ni o tó wá dá kíyámà Olúwa tún wá yẹpẹrẹ wọn wọn ò ní níyì kọ́bọ̀ ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم Olúwa àwọn àbí wọn léèrè lẹ́ni tó fi ń spite wọn tó fi ń sun wọn lóbìnrin Olúwa ó máa fi ọgọ́ wọn lọ̀ wọ́n ìpè ibo wa làwọn òòsà tẹ́ǹsì lẹ́yìn ilé ọlọ́run ọba tùṣàkúna tẹ́ẹ̀fí ń di tẹ́ẹ̀fí ń ṣeyè méjì tẹ́ẹ̀fí ń tako èmi ọlọ́run ọba nípa ìmọ̀ àfijọ́sìn fún nǹkan mi lẹ́yìn rẹ̀ jésù tẹ́ǹsì lè ayé dà Ṣàngó tẹ́ǹsì dà Ọbàtálá agẹmọ <clears throat> tìmì ìpẹ́ẹ́dì Ṣàngó tẹ́lẹ̀. Ògún ìṣẹ̀ṣe gbogbo àwọn wọ̀nranwọ̀nran tẹ̀sí lẹ́yìn ọlọ́run ọba yìí ibo ni a wà ọlọ́run bọ́ máa bè lálùkì yá máa wípé ayna shuraka iyalladhina kuntum tushakuna fihim àwọn ẹbọ àwọn òòṣà àwọn orogún tẹ̀ mú lẹ́yìn èmi ọlọ́run ọba tẹ́ǹsì yìí méjì nípa wọn. àwọn mẹlẹkọ máa bi àwọn ọmọ àwọn ọmọ náà lè rí bẹ́ẹ̀ àfáàní tàwùbí ìkànnì lẹni tí fi ń fi wọn sí yẹ̀yẹ́ lẹni tí fi ń bẹnu àtẹlù wọn. àyìnà ṣùràká àwọn òṣàtẹ gbàlú òṣàlẹ ayé dìzàmíkò kẹ́ń lérò kó òṣà ni wọn pé akẹgbẹ́ ni wọ́n jẹ́ fọlọ́wọn ọba oní bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo àti bàbá àtọmọ àtẹ̀mí mímọ́ yẹn àwọn dà lálùfíà náà wọ́n máa bẹ̀rẹ̀ pé ẹ̀rọ ṣúra ká níbo àwọn òòsà àtẹ́ǹsì pẹ̀lú nìdá àwọn tẹ́ ẹ̀kọ́ lórí púpọ̀ ìdílé ọlọ́wọ́ bá alẹ́dínà fún tuntun ṣàkóònà tẹ́ ẹ fi ń takò afáàlì tó kọ̀ọ̀dì fún ẹni mùsùlùmí tẹ́ ẹ fi ń takò àwọn olùgbàgbọ́ òdòdó lẹ́lọ́kì yàrá tí wọ́n sọ pé olúwa ọ̀kan gbogbo ẹni ẹni mẹ́ta lọ́kàn ni tí wọ́n sọ pé Ṣàngó ìsọ̀ ọlọ́run bá tẹ ẹni ọlọ́run ni sani Ògún Agẹmọ Òkè Ìbàdàn abẹ́òkúta òkè tàbẹ́òkúta tí wọ́n sọ pé kì í wọ́n yé solúwa pẹ́bọ ni kí ẹ lọ́mọ ẹjọ́ sì bẹ́ẹ̀ tẹ̀lé ìgbà tẹ̀lé ìgbọ́ tẹ̀lé ìgbà wọ́n máa béèrè pé àwọn wá dà lónìí àwọn dà lónìí torí ẹ̀ qala alladhina utul ilma àwọn tọ́lọ́wọ́n bá fún ní mà lálùkìyàmà wọ́n máa sọ pé innal khizya al yawma wọ́sùn súwà alẹ́ kàfìrí pé á ah, ìyẹpẹrẹ àtàbúrú àwọn kẹfìrí ni wọn máa jẹ lónìí o ìyẹpẹrẹ àti aburú táwọn kẹfìrí ni wọn máa jẹ ìrẹjọ gbọdọ kẹyàmà yàtọ̀ sí ìtọ́nà bó fi jẹ wọn láyé o kánípínlẹ̀ ayé nìkan ní kẹfìrí ó ti jìyà ní kìbámà dáa kìbámà dùn ṣùgbọ́n kẹfìrí ó jìyà láyé tó bá dàgbà kẹyàmà yóò tún wá lọ jẹ babaláyà níwájú ọlọ́wọ́n olúwa ẹlẹ́dàá wa tó tóbi ọlọ́run wa amúnimọ́dá ọlọ́run wa tí kì í sọ̀rọ̀ ó ní ìyàwó jẹ́ àwọn èèyàn lọ́dọ̀ kìí ya nítorí ìsì kìfìrí ọ̀lẹ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn tó rẹ́rìn ni àwọn ọ̀rọ̀ ọlọ́run wa làwọn èèyàn tó ti ń kan sọ ọlọ́dún kan àwọn adídi wọn tóbi ńkọ́ kìfìrí lẹ́ni ẹ o aláàkọ́ ni pé ń fi ìyanu sàárè ìyà kìyàmà ń fi kíni o ìfi ń sàwé wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn máa ń fọ̀rọ̀ lọ́wọ́ bàdá pàrà lónìí ní fi yíwa wọlé dá ọba làbẹ́lì mẹ́rin fọ́ọ̀dù ni ọba tí máa wẹ̀ dáhùn ni tí ó fi gbà mú fọ́ọ̀lì bẹ̀rẹ̀ àbíkọ́lù onínàbọ̀ àlàyé lè lè bọ̀ọ̀lù ń lọ alábòsí lára hata ìdá àfádà owó títí tó yẹ kó tí ó bá fi gbá mú lámì ìfìlétò kò ní lè dẹ̀dà bọ́ kọlọ́ba kó mọ̀ gbọ́ àmú pẹ̀lú ìyá rẹ̀ kó mọ̀ jà sí bí ó ti gbà wá mú ọlọ́dà ìlà ìlọ́bà ọlọ́ni báyìí ni àdéhùn tó ń ṣe fáwọn kìfìrí ìnà lẹ́xìzìyà yẹpẹrẹ àlìyáwó náà lọ́jọ́ náà wọ́n sùn àti gbogbo ń láburú alẹ́ káfírí àwọn kìfìrí ni ó ní ọ̀la ní àwọn àwọn kìfìrí ni ó ní nídàkejì ẹ̀wẹ̀ olùwàwà ròyìn tí ó ń ṣe fáwọn olùgbàgbọ́ òdodo torí ẹ̀ kí gbogbo mùsùlùmí lè a àmọ́ dúnú kó lè máa tẹpá mọ́ iṣẹ́ ẹ̀sìn kó lè máa nírètí pé kódà bóun bá sáì níláyé tọ́wọ́ òun fa àwọn nǹkan òun tó láyé tó ń bá fi lé déwájú ọlọ́wọ́n ọba òun rè lòun ó bá wájú ẹ̀ ọlọ́ni alẹ́dínlẹ́ tàtàwà fáwọn olùmọ̀lá ìkàtù bọ́ọ̀lì ní àfúnṣehìn ọlọ́ni ayé mùsùlùmí ẹ máa gbọ́ àwọn tí àwọn mọ̀láyíkà gba ẹ̀mí wọn bọ́ọ̀lì ní àfúnṣehìn lẹ́ni tí ń ṣàbòsí ẹ̀dẹ̀ ara wọn lẹ́ni tí ń ṣàbòsí ẹ̀dẹ̀ ara wọn pẹ̀lú kẹfìrí tí wọ́n jẹ́ kẹfìrí ọlọ́ni fàálùkọ́wù sálámà máa kún náà ní àmàlù ní ṣú. ó ní ṣùgbọ́n gbà tó bá fẹ́ kú tó bá rí kú àyè alukọ́wù sálámà ayé ìǹkọ́dù wẹ̀sítẹ́sìlì mú ẹ̀ńdẹ̀lì mọ́ọ̀tì mú wàárọ̀ mú fẹ́ gbà fọlọ́ nígbà tó kú bá dé afáàlì pípọ̀ ìlú iná máa kún náà ní àmàlù ní ṣú àgbélé ayé sábúrú kèfèrí ó jẹ́ ẹ̀ràn pé á dáadáa lọ́wọ́ bá ti gbélé ayé ṣe nígbà tó bá fẹ́ kú tó bá rí ìyá kú bákan náà tó bá dàlù kìyàmà yóò jẹ́ ẹ̀ràn yóò kábàámọ̀ pọ̀ ní gbèsè ayé òun ní gbèsè ayé ìjẹ́ kèfèrí wọ́n máa sọ níjọ́ náà máa kún náà ní amẹ́lùmẹ̀sù wọ́n là àtàbúrú kankan ọlọ́ni bala ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ inna Allaha alimun bima kuntum ta'malun dájájú ọlọ́run bá mọ nǹkan tẹ́ ń sin sẹ́ o ìtí ó jẹ́ wọn máa dì náà ara wọn nígbà tí kú bá dé ni wípé wọn ò rí òdodo ìyàtọ̀ lọ́wọ́ bá ti kí ni o tó sàdé fún wa òdodo hàn sẹ́dá kọ̀ọ̀kan nígbà tó bá rí kú báyìí ṣùgbọ́n lásìkò tí kú bá ti dé ẹ̀ńdà lọ́sọ̀rọ̀sọ̀rọ̀ sí látàwùbà kò sí ìtùbá mọ́ so gbogbo àwọn ọ̀rọ̀ yìí máa ń nìdí kébìrì bá ń sọ nígbà tó bá fẹ́ kú yẹn kò ní í ṣe láǹfààní torí pé ikú ti dé olùlọ́fà tọ́lọ́bọ̀ ò fi gbọ́ ọ̀rọ̀ fìràwùn nígbà tí ó rí ẹ̀fún mi torí pé kò sí ọ̀nà àbáyọ òun ti tira òun bọnú kú òun ò kú báyìí wọ́n ní amẹ́ntù bíi amẹ́nà bíi bànú Isra'il wọ́n èmi náà ti gbàgbọ́ nínú ọlọ́run tí àwọn bàbá Ísírẹ́lì gbàgbọ́ ó rí i pé ọlọ́run bá yẹn ló yọ àwọn bàbá Ísírẹ́lì kó nù omi òkun òun náà kú mọ̀ pé sẹ́ ìyá ni kò sọ́nà nù omi òkun tẹ́lẹ̀ ibi tí ò sọ́nà lánàá òun náà wá bọ́ náà bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ fàlà bàtà ọyọ̀ dẹ̀ yìí nígbà tó ní wá ń padé mọ́ lórí orí pé a ikú dé gbẹ̀yìn ló wá gbé kálíwọ̀ ṣàhádà wa ọlọ́run ni àlàáná ọkọ̀ ìgbà yìí láàárọ̀ rẹ tó ti ń takọ̀rọ̀ àwọn ọlọ́wọ́n ọba ńgbà tó wá rí sí ọfẹ́ padà kò wúlò mọ́ eléyìí báyìí lè gẹ́gẹ́ bọ́lá àdàbí sọ́lá àṣọlá ńlá ti sọ wípé ọlọ́wọ́n ọba ò ní gba tú bẹ́ẹ̀ dá ń dẹ lọ́gọ́rọ̀gọ́rọ̀ nígbà tí ẹ̀mí bá ti fẹ́ jáde lára rẹ̀ nígbà tó ti di pé kò sí àbùjá lọ́rọ̀ ọ̀pẹ̀ ikú ti dé ìgbà yẹn lọ́wọ́ fẹ́ túbá torí ẹ̀ lásìkò tá a wà lálàáfíà tá a fún ìgbà yìí tí èsì àsìkò ìgbà tí ikú ti dé tá a ti ń wo fúlọ̀ kan báyìí torí pé ọlọ́run ò ní gbà tó bá lásìkò yẹn má torí ẹ àwọn akẹfẹ́ yóò máa sọ pé má kù ná nà má lò ní tú wọ́n máa sọ pé àtàbúrú ẹ sì wá wo àfẹ́ sàbúrú ọlọ́ni bala inna Allah alimun bima kuntum ta'malun ọ̀rọ̀ ò ní rí bẹ́ẹ̀ lọ́la kìí àmà torí kọ́ náà bá mi gbogbo nǹkan tẹ̀ ń sin ilé ayé ọmọ ẹni tí ń sin lódodo ọmọ ẹni tí ń sin pẹ̀lú rọ́ ọmọ ẹni tí ń ṣẹbọ pẹ̀lú rẹ̀ ọmọ ẹni ń sin Islam pẹ̀lú ẹbọ tí ó sin Islam díẹ̀ yóò lọ chọ́ọ̀chì díẹ̀ ọmọ ẹni tó gbà pé àwọn kẹfìrí náà wà àwọn kiri náà wà lójú ọ̀nà tọ́lọ́mọba sì ní pé inú gbóná wà inú gbẹ́ òsì lójú ọ̀nà bíi ti wulẹ̀ kọ́ máa olúwa ọmọ gbogbo ẹ̀ pátápátá sì igbá àyà kálukú lálẹ́ yàrá láyà fà àlẹ́ ìṣe kò sí nǹkan kan tí ó pamọ́ fún ọlọ́run wa kò sí nǹkan kan tó pamọ́ fún láyé ó kàn lè mọ́ tú àṣírí ẹ̀ fún wa ṣùgbọ́n lálẹ́ yàrá gbogbo tí kálukú rò ọlọ́run bó ti jáde gbogbo iṣẹ́ tí kálukú ṣe ọlọ́run bó san lẹ́sàn rẹ̀ gbogbo wa bí tí kálukú wù yóò rí ìwà bí ẹ àwọn olùgbàgbọ́ òdodo nìkan ni àforíjì ọlọ́run ó bá wọn ò rí sẹ́ẹ̀dí wọn ṣùgbọ́n ọlọ́run ò ní fi àrèjẹ wọn yóò wá sóò wọn sí kọ̀kọ̀ pé ọ̀rẹ́ mi ẹ̀rù mi fáwọn kó ṣe báyìí báyìí báyìí báyìí yóò wá fáwọn ọ̀sẹ̀ ibi rẹ̀ hàn nígbà tẹ̀bí bá ti wá rí tí ẹ̀rú bá ti wá rí pé anáwó àlékò ni pé a ah! ó ti bọ́ fún ọlọ́wọ́ wa sọ fún pé mo bọ̀ láti rẹ̀ láyé lónìí náà mo ti bọ̀ láti rẹ̀ ní ìfibí ọ́lẹ́ rẹ̀ máa lọ lọ́fẹ̀ẹ́ ẹ wo bí inú ẹrú ti dùn tó sódò ẹ̀dá rẹ̀ subhanahu wa ta'ala kọ́mọ́sá kan ìkọ̀kan wa kún àwọn tọ́lọ̀ ó ṣe bẹ́ẹ̀ fún àbùkẹ́yàmọ́ nù àwọn àdéhìí ìmùnàjà àwọn àdéhìí tọ́lọ́wọ́n bó fi máa pe ẹrú kọ̀ọ̀kan sí kọ̀kọ̀ láti bò láti rí kó níbi àti rẹ̀ dẹ́kun lè mọ iyì kẹ́tọ́nà bá ti fọkọ́ bu wàjẹ́ náà pé kì í ṣe pẹ̀lú tẹ́ òun kálọ́ fẹ́ fà àwọn àfihàn ohun bí ó ní inú náà lòun jà sí kọlọ́bà subhanahu wa ta'ala kóṣe wà lọ́mọ àlùjẹ́nà kóṣe wà lẹ́ni tí ó ọlọ́ni fádọ́kọ̀lù wà lù wà bẹ jahanna wọ́n wà máa sọ fún àwọn kẹfìrí ìwé olúwa tó máa ń gata ẹ̀ ṣe tó máa ń tẹ́ ẹ̀ ṣe lé ayé ẹ̀yẹ́ ẹ̀ máa wọnú náà jahanna mọ̀ lọ khalidina fiha ẹ̀ máa gbé náà lọ gbére ni falabi sàmásùwàl mùtàkàbìrì ọlọ́ni níbi tó burú jù táwọn onímọ́tómọ́tó sọ́lọ́wọ́n ọba pẹ̀lú kẹfìrí ibi tí wọ́n fi àdàgbẹ́ ètò sí ibi tó burú jù nìyẹn iná jahannam gbogbo aburú ní bẹ́ẹ̀ ina jahannam gbogbo ìyà ní bẹ́ńbẹ́ iná jahannam gbogbo ìyẹpẹrẹ n'i bẹ́ńbẹ́ ọlọ́run ló ń ti pèsè ẹlẹ́fà àwọn oní mọ́tòmọ́tò àwọn oníyẹ àwọn tòfèrí tí wọ́n ń ṣe mọ́tòmọ́tò láti máa forí balẹ̀ fúlú ẹlẹ́dà subhanahu ṣe láti gba islam wọ́n ṣe mọ́tòmọ́tò wọ́n wò pé lẹ́yìn isu káàdì òfò wọ́n rò ò ní olú ní sì rò pé bí àwọn léèrè nǹkan táwọn ṣe wọ́n nígbàgbọ́ nínú àwọn ẹbọ tí wọ́n ń ṣe àwọn nǹkan míì tí wọ́n ń pè ní òòṣà lẹ́yìn ọlọ́wọ́n ọba ẹlòmíì tí wọ́n ń pè ní olúwa lẹ́yìn olúwa Allah tó bá dàgbà pé àmà ojú kálukú là kedere kọ́lọ́n kọ́ bọ́ ṣe ní adọ́nà òótọ́ ọlọ́run ní pé wàkìrà lílẹ̀ ní ilẹ̀ sákọ̀ dídàkejì ẹ̀wẹ̀ wọn a máa sọ fáwọn olùpayọ̀ ọlọ́run alẹ́dínà sákọ̀ àfáà ní pé alẹ́dínà ìtakọ̀wù àṣìk àwọn tí wọ́n sáfẹ́ bọ́lé ayé tí wọ́n bá wọn sòsà tó jẹ́ pé olúwa báà nìkan ni wọ́n jọ́sìn fún mada anzala rabbukum wọ́n máa bí wọ́n léèrè pé kí ni olúwa ẹlẹ́dàá yín kí ló sọ̀kalẹ̀ náà wọ́n máa bí wọ́n léèrè pé kí ló wá sọ̀kalẹ̀ kọlu khayra lilladhina ahsanu wọ́n sọ pé dáadáa ni gbogbo àwọn tó ṣe dáadáa nílé ayé bil iman wọ́n ti dáadáa pẹ̀lú imani torí pé ẹ̀rẹ́ jẹ́ kèfèrí náà kó máa ṣe dáadáa nílé ayé dáadáa yẹn òní wúlò fún alùkìyàmù tó yẹ gbogbo dáadáa tí kèfèrí bá ṣe nílé ayé ilé ayé náà ni ó ti gbẹ̀san rẹ̀ lálùkìyàmù olúwa ó pàdé ọ̀rẹ́dà fẹ́bíbọ̀dì ẹni tí ò bá ti ṣe Islam kò ní ra àánú ọlọ́wọ́ bá eléyìí gbàgbọ́ tí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ níní kọ́ máa wò pé ah, àwọn pásítọ̀ mi gan wọ́n wà Jánnà níbo pásítọ̀ lálùjánnà torí pé kò nígbàgbọ́ ní ọkàn sọ ọlọ́run bá allah subhanahu wa ta'ala àwọn babaláwo lálùjáde náà kò gbọ́ kò ṣeé ṣe kò nígbàgbọ́ yẹn gan ìgbàgbọ́ kẹfìrí nìyẹn kò gbàgbé babaláwo wà lùjáde náà pásítọ̀ wà lùjáde náà rárá o àwọn olùgbàgbọ́ òdodo nìkan tí wọ́n ń sin ọlọ́run bá lóhùn nìkan ṣoṣo ilé ìtàwọn ànábì ọlọ́run bá mú wá tí wọ́n ẹ̀sìn sí ànábì ayíṣà alayhi ẹsìn gbogbo àwọn anábì ọlọ́ba náà ní islam àwọn tó bá dúró lórí ẹnìkan náà ní gbogbo àjẹ́nà torí àwọn ọmọlẹ́yìn àwọn anábì yẹn tí wọ́n ti ẹ̀sìn táwọn anábì wọn mú wá lódodo ọba àjẹ́nà làwọn náà torí ẹ̀ kò nira fáwọn tó jẹ́ christian lásìkò anábì sallallahu alaihi wasallam láti gba islam àwọn tó jẹ́ christian òdodo tí wọ́n mọ iṣẹ́ tí anábì Ìsá wá jẹ́ gan wọ́n rí i pé continuation tí anábì Ìsá mú wá ní alukur'an iṣẹ́ tá nàbí sallallahu alaihi wasallam wa torí pé chain kan náà ló gbà wá so wọ́n gba nǹkan tá nàbí sọ lọ́gán tí wọ́n gbọ́ tá nàbí dé gẹ́gẹ́ bí Waraka bun Nawfal náà àwọn àfa àwọn nàfọ́rọ́ ni àwọn àfa àwọn Yahudi ni Abdullahi bin Salam eh, eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sàbí tó jẹ́ pé Christian ni wọ́n àbí Jew wọ́n gbọ́ iṣẹ́ islam àwọn rí pé n táwọn ń bá bọ̀ náà ní continuation rẹ̀ ní wọ́n sì gbà ẹsẹ̀ rán ọba lórí eré ṣùgbọ́n àwọn alábòsí wọn kọ̀ ìjálẹ̀ wọn gbà kẹ́ bí wọ́n ṣe ń ṣe dòní náà táwọn náà máa lọ ọkàn wọn pé ojú ọ̀nà rí ṣùgbọ́n wọn kọ̀ ìjálẹ̀ wọ́n sì ń sọ àwọn èèyàn kú bẹ́ẹ̀ ọlọ́ni qalu khayra lilladhina wọ́n ní dáadáa lórí wá sọ̀kalẹ̀ àwọn tó bá ṣe dáadáa ńlẹ̀ ayé wọn ò rí dáadáa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní wọ́n dáadáa lórí àhírọ̀ tó fẹ́ yìí ilé ọgbà àdẹ́ra tóluwa ti pèsè lálùkìyàmà olólórí jùlọ wàlà ní àmàdá rúlì mọ́tàkìn mọ́ndàlá ilé táwọn olùpayọ̀ náà wò dé sí mọ́ndàlá ilé náà ọlọ́run ní jannatu adinin ó náà lọ́gbà àdẹ́ra. يدخلونها سموما ولا الخيامة تجري من تحتها الأنهار إنه باي أو ود أو أكرم الصلابير لهم فيها ما يشاءون الله نينو وجنة بقوم كان صمدين ينيد بقوم كتاج نيد وهم الجنة gbogbo tí wọn bá bùkátà tó bá ti wù wọn báyìí ní tí o bá ti wù yẹn lè wọn ní nílá kìámù gbogbo tó bá wù ọ láyé ìwọdọ láì tó ń jẹ ó jẹ tí ò ní ní ọ lára lálùfíàmù wọ́n tó láìkí obìnrin ọlọ́run bá ti pèsè obìnrin kábẹ̀ wọ́n tó láìkí mọ́tò yí gbogbo mọ́tò tó bá wù ọ́ gbogbo ara tó bá fẹ́ kí ọlọ́run bó fi mọ́tò dà fún ọ tó mọ̀ ọ̀gùn káàkiri kúrò sẹ́yìn bá nífẹ̀ẹ́ kọ́ mọ́ gbá bọ́ọ̀lù ọlọ́run bá fíìdì ń bẹ lálùfíà náà gbà jẹ́nà bọ́ọ̀lù bẹ́ẹ̀ tí ò ní farapa kódà kò ní láàbù yóò sì mọ̀ gbádùn ara rẹ̀ làhùn fíhá yẹ̀ṣà òòlù gbogbo ń tọ́mọ àjẹ́nà bá ti fẹ́ lóluwọ́ ó sì fún ọgbà náà olúwa ẹ̀dà subhanahu wa ta'ala ó ní pé lahum fiha ma yasha'un kadhalika yajzi Allahu al-muttaqin bọ́lọ́wọ́ ti máa ń tẹ̀sán fáwọn olùpayà rẹ̀ nìyẹn abẹnú àánú rẹ̀ kọ́kọ́ àwọn fáwọn olùpayà rẹ̀ kọ́kọ́ àkún ẹni tí ó rí dáadáa láyé bí lálùkìyàmà tí ó tún fi àjẹ́nà fèrè jẹ́ olùwà ni pé ọkọ àánú àdúrà kan sọ pé rọ́bà náà àti náà fi dúnìá hasana wọ́n fi lè àkìrì hasana táwọn wọ́n kì náà àdàbàn náà ìwọ lọ́wọ́ bá fún wa dáadáa lé ayé yìí o jágbélé ayé rọ̀ ọjà gbélé ayé nira ọjà gbélé ayé yẹpẹrẹ wọ́n fi lè àkìrì hasana tó wọ́n dà lè kíyàmà tó ṣe dáadáa fún wa o firdaus wọ́n kì náà àdàbàn náà sọ wá fún bí ya náà o mẹ́jẹ̀ àbáwọn kìfèrè wọnú náà yá wọ àlùjẹ́nà ní tààràtà àbílọ̀ ọ̀kọ́lọ́ kò fà sí fún ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́mi láàárọ̀ yìí yìí máa ń dìtẹ́ yóò fi lẹ́tọ̀ sí ọgbà àlùjẹ́nà kọ́lọ́ kó jogún ẹ̀ fún wa kọ́lọ́ kọ́mẹ́jẹ́ akú kẹfẹ́rí o kọ́mẹ́jẹ́ á fi ìgbàkigbà sí kẹfẹ́rí ní òsèlú ayé wa wala la ilaha illallah wa sallallahu wa baraka ala muhammadin وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله Gracias.